Ẹ̀kẹ hallelujah. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àánú tí a tún rí gbà láti lè jẹ́ alààyè ọkàn lónìí àti pàápàá láti lè máa gbọ́ wa níbikíbi tí a wà lọ́kùnrin àti lóbìnrin. Àti bákan náà mo fẹ́ kí wa káàbọ̀ sí àkókò iṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ ìyè èyí tó jẹ́ ẹ̀ka ilé iṣẹ́ ìránṣẹ́ kan láti, eh, ilé iṣẹ́ ìránṣẹ́ ti BMAA ti, eh, Nàìjíríà. A fi ọpẹ́ àti ògo fún Ọlọ́run náà lónìí yìí gẹ́gẹ́ bí ìṣe wa a máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ṣùgbọ́n kí a tó lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run yìí ẹ jọ̀ọ́ ká tẹríba fún àdúrà. Baba wa àti Ọlọ́run wa, àjíǹde àti ìyè ga wípé ẹ̀yin ni Ọlọ́run wa. A dúpẹ́ torí wípé ẹ kún fún oore ọ̀fẹ́, ẹ dẹ̀ kún fún ìṣoore. A dúpẹ́ ní ọ̀nà tí ẹ fi ń dá wa lóhùn àdúrà àti pàápàá tí fi ń jẹ́ ìmíní fún wa. A fún gbogbo ìṣẹ́gun. A fún ìrànlọ́wọ́ yín lórí ayé wa, pàápàá bí ẹ ṣe máa ń fi àánú bá ayé wa pàdé nípa iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yín. Àkókò tó bá yi Olúwa bí a ti ṣe ń lọ sínú ọ̀rọ̀ yín Ọlọ́run. Mo fi ara mi lé yín lọ́wọ́ àti gbogbo àwọn etí tí ó máa gbọ́ mi, gbogbo ọkàn tí ó máa gbọ́ ọ̀rọ̀ yìí wípé kí ẹ fi ọ̀rọ̀ yín, kí ọ̀rọ̀ yín yé wa àti pàápàá kí ẹ sọ wá alábùkún fún nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí. Ní ìparí ohun gbogbo kí orúkọ yín kó di àyìn Àdúpẹ́ torí pé ẹ ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa ni a gbàdúrà. A, lẹ́ẹ̀kan sí mo fẹ́ kí wa káàbọ̀ sínú wákàtí àkókò ọ̀rọ̀ yìí. Màá sì fẹ́ kí ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká ẹ lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run èyí tí a ó ti máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. A máa kà láti inú ìwé òwe, ìwé òwe orí kẹtà lé ní, orí kẹtà lé ní ogún, orí kẹtà lé ní ogún. A máa wo ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n, ìwé òwe orí ìkẹtàdínlógún, ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Bíbélì wípé ó ní ọmọ mi, fi àyà rẹ fún mi, kí o sì jẹ́ kí ojú rẹ kí ó ní inú dídùn sí ọ̀nà mi. Ẹ ké hallelujah. Ṣùgbọ́n nǹkan tí màá fẹ́ mú jáde láti inú ọ̀rọ̀ tí a máa fi máa bá ara wa sọ ọ̀rọ̀ Ọlọ́run, ó ní ọmọ mi, fi àyà rẹ fún mi. Nínú àwọn ìtumọ̀ Bíbélì, nínú àwọn inú Bíbélì mìíràn, a lè rí i pé ó ní ọmọ fi ọkàn rẹ fún mi. Eléyìí ló máa mú wa láti máa kọ́ ọ̀rọ̀ ẹ̀kọ́ Ọlọ́run lórí àkòrí èyí tí mo pè ní yíya ara wa sọ́tọ̀, fún Ọlọ́run, ìyara ẹni sọ́tọ̀ fún Ọlọ́run. Ẹ rí i pé ibi tí n ta ń sọ nípa ọkàn ènìyàn tàbí àyà ènìyàn bí ìwé òwe ti ṣe bó ṣe lò ó níbí báyìí ó lo gbólóhùn yẹn bíi wípé ènìyàn àyà àbí ọkàn ènìyàn òun ní ẹ òun ní òun ní èémí ọlọ́run èyí tó jẹ́ pé ọlọ́run mí sí ènìyàn nínú nínú iṣẹ́ ìṣẹ̀dá ọlọ́run nínú ìwé àkọọ́lẹ̀ nínú ìwé Genesis orí ìkejì ẹsẹ̀ ìkejì ẹsẹ̀ kẹtàdínní ogún yẹn a rí i pé bíbélì wípé ọlọ́run sì mí èémí sínú ènìyàn ènìyàn sì di alààyè ọkàn ó túmọ̀ sí pé ẹni tó ń pè ní alààyè ọkàn tó ń jẹ́ èèyàn gangan kì í ṣe ẹran ara yìí ṣùgbọ́n èèyàn ò ní èémí ọlọ́run àbí ìta lè máa pè ní ọkàn ènìyàn èyí tó jẹ́ pé òun gangan ni ẹ̀mí tó jẹ́ pé ó gbé ènìyàn ró òun gangan sì ni ènìyàn gan tó jẹ́ òun gangan sì ni ènìyàn ẹ̀kẹ́ hallelujah ohun tí mò ń gbìyànjú láti sọ òun ni wípé ohun tí mò ń gbìyànjú láti sọ ni wípé láti Ọlọ́run fẹ́ ká ya ara wa sọ́tọ̀ fún ló ṣe ń sọ pé ó ní ọmọ fi àyà rẹ fún mi àbí fi ọkàn rẹ fún mi. Ọlọ́run sì ń fẹ́ kí a fi ọkàn wọn fún wa. Èmi àti ìwọ tí ò ń gbọ́ mi yìí ká jọ̀wọ́ ẹ̀ fún wọn, ká jọ̀wọ́ ẹ̀ fún wọn ní òdodo àti ní òtítọ́. Láláì lẹ́tàn, láláì ní sí ẹ̀tàn tàbí báyobáyo. Ọlọ́run ń fẹ́ ká fi ọkàn yẹn ká yọ̀ǹda ọkàn wa, ká yọ̀ǹda ayé wa, ká yọ̀ǹda ẹni tí inú ọkùnrin tí inú wa yẹn, ká yọ̀ǹda ẹ̀ pátápátá fún òun. Ikeji, òun ni wípé Ọlọ́run fẹ́ ká yọ̀ǹda ọkàn yìí fún wọn láì janpata. Kì í ṣe pé ká yọ̀ǹda lónìí, ká sọ pé a tún fẹ́ bí pé à, ká tún máa bẹ̀rẹ̀ sí ń wọ̀tún ká máa wòsì. Ṣùgbọ́n láti yọ̀ǹda ọkàn yìí fún Ọlọ́run pátápátá láì janpata. Ìkẹta ni wípé a láti yọ̀ǹda gbogbo ọkàn wa fún ọlọ́run a ní láti yọ̀ǹda gbogbo ọkàn wa gbogbo àyà wa gbogbo ayé wa èrò wa ọ̀rọ̀ ẹnu wa ìṣe wa ó ní láti ó ní láti jẹ́ èyí tá a máa yọ̀ǹda àbí yà sọ́tọ̀ fún ọlọ́run gẹ́gẹ́ bí ohun èlò àbí ilégbèé láti lè gbé ìkẹrin ni wípé a ní láti yọ̀ǹda ọkàn wa àbí àyà wa àbí ayé wa fún ọlọ́run ní gbogbo ìgbà ó gbọ́dọ̀ jẹ́ ní gbogbo ìgbà lọ́jọ́ ọjọ́ ní gbogbo ìṣẹ́jú alátìmọ̀ pé ti Ọlọ́run ni ọkàn wa ń ṣe. A lè máa bèèrè ìbéèrè náà lọ́wọ́ ara wa wípé, ẹ́ kí ni ìdí gan tí a ṣe gbọ́dọ̀ fi ọkàn wa, ẹ́ fún Ọlọ́run? Àkọ́kọ́ nínú ìdí òun ní wípé Ọlọ́run, ń bèèrè ẹni. Ó jẹ́ ohun ń bèèrè. Ẹ lè rí nínú ìwé, ìfihàn orí ìkẹta ẹsẹ̀ ogún ìwé òwe, ìwé ìfihàn orí ìkẹta ẹsẹ̀ ogún. Ẹ jẹ́ ká wo nǹkan tí ọ̀rọ̀ Ọlọ́run sọ níbẹ̀. Bíbélì wípé ó ní kíyèsi, mo dúró ní ẹnu ìlẹ̀kùn, mo sì ń kànkùn. Bí ẹnikẹ́ni bá gbóhùn mi tí ó sì ṣí ìlẹ̀kùn, èmi ó sì wọlé tọ̀ ọ́ wá, èmi ó sì máa bá a jẹun, òun ó sì àti òun pẹ̀lú mi. Ẹ hallelujah. Tí a bá wo ibi tí a kà yìí, ẹ rí pé Ọlọ́run, Ọlọ́run, Ọlọ́run, Ọlọ́run níbi tá a ti nínú ìwé òwe yẹn àti ibi tá a kà nínú ìwé ìfihàn yẹn, a lè rí bẹ́ẹ̀ wípé ó jẹ́ ẹ̀tọ́ Ọlọ́run. Ó jẹ́ ohun tí Ọlọ́run ń bèèrè, tí Ọlọ́run ń bèèrè fún láti pé ká fi ọkàn wọn fún, ká fi ọkàn wa fún òun Ọlọ́run. Èkejì ni pé Ọlọ́run lẹ́tọ̀ọ́ sí. Ọlọ́run lẹ́tọ̀ọ́ sí. Ó jẹ́ ohun tí Ọlọ́run lẹ́tọ̀ọ́ sí. Ìdí ẹ ni wípé a ò dá ara wa. Tí a bá wo inú orí ọgọ́rùn-ún ẹsẹ̀ ìkẹta sí ẹsẹ̀ ìkẹrin a lè rí ń bẹ̀ ni wípé ó lè ó ní ó ní òun ni ó dá wa àwa sì ni ènìyàn àwa ni àgùntàn pápá rẹ̀ ó túmọ̀ sí pé a dára wa ọlọ́run ló dá wa ẹni tó sì dá wa yẹn òun náà ló ni wá òun ló òun ló ọlọ́run lẹ́tọ̀ọ́ sí ọkàn wa torí ìdí èyí ọlọ́run lẹ́tọ̀ọ́ sí láti láti ó jẹ́ ẹ̀tọ́ fún wa láti lè fi ọkàn wa fún ọlọ́run torí pé ọlọ́run lẹ́tọ̀ọ́ sí ìkẹta ìdí kẹta tá a ṣe láti fi ọkàn wa fún ọlọ́run òun ni wípé ọlọ́run yẹ òun nìkan ló yẹ láti lè gba ọkàn wa babaláwo ò yẹ èṣù ò yẹ dìmọ́nì ò yẹ láti lè gba ọkàn wa àbí ayé wa ọlọ́run nìkan ló yẹ ó ọlọ́run tó dá tó dá tó dá wa ní àwòrán ara ẹ̀ àti ní èrí ẹ̀ òun nìkan náà ló yẹ láti lè gba láti lè gba ọkàn wa kì í ṣe ènìyàn kì í ṣe àwa pàápàá fúnra wa la lè gba ọkàn wa ṣùgbọ́n ọlọ́run yìí ó yẹ òun nìkan ló yẹ láti lè gba ọkàn wa àbí gba àyà wa àbí gba ayé wa. Ehn, ìkẹrin tó jẹ́ ìdí tí a ṣe gbọ́dọ̀ fi ọkàn wa fún Ọlọ́run ni wípé ó máa já sí àǹfààní fún wa láti lè ṣe bẹ́ẹ̀. Ó máa já sí àǹfààní fún wa láti lè ṣe bẹ́ẹ̀. Tí wo ibi tí mo kà lẹ́ẹ̀kan yẹn láti inú ìwé Ìfihàn, ó ní, ó ní mo bà lẹ́nu ọ̀nà, ó ní mò ń kàn ìkùn. Ẹnikẹ́ni tí bá sì gbóhùn mi, ó ní tí ó bá sì ṣí ilẹ̀kùn, ó ní èmi ó wọlé tọ̀ ọ́ wá, èmi ó sì máa bá a gbé èmi ó sì máa bá jẹun sorry èmi ó sì máa bá jẹun àti òun pẹ̀lú mi ó túmọ̀ sí pé ó máa ààyè aláìlẹ́gbẹ́ ààyè àìlódiwọ̀n àǹfààní ó máa wà fúnra ọkàn tá a bá fi sílẹ̀ fún Ọlọ́run a lè ní ìbá ìbáṣepọ̀ àbí ìbádàpọ̀ àbí ìdàpọ̀ pẹ̀lú Ọlọ́run èyí tó jẹ́ pé a lè láǹfààní láti máa mọ àwọn àṣírí Ọlọ́run ẹ mọ nǹkan tí ẹ rántí nǹkan tí ìwé tí ìwé Deuteronomy orí orí ìkejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n orí kejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n ìwé Deuteronomy ohun tó sọ ni wípé ó ní àṣẹ Olúwa bẹ pẹ̀lú àwọn ènìyàn rẹ̀ Ọlọ́run fi ó ní ìta fi hàn ó jẹ́ ti àwa èyí tó pamọ́ ó jẹ́ ti Ọlọ́run ó túmọ̀ sí pé èèyàn lè mọ àṣírí Ọlọ́run àwọn nǹkan kan wà tó jẹ́ pé Ọlọ́run lè fi hàn àwọn tó jẹ́ pé wọ́n bá ta bá ní ìbáṣepọ̀ àbí ìsopọ̀ tó dánmọ́rán tá a bá fọkàn wa sílẹ̀ fún Ọlọ́run àwọn àṣírí kan wà tó yẹ pé Ọlọ́run á lè fi á máa fi hàn wá àbí ìtọ́ni bí ìdarí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú àǹfààní bẹ́ẹ̀ ni Abrahamu lórí ẹ nígbà tí Ọlọ́run fẹ́ lọ pa Sódómù àti Gòmárà run ẹ rí i pé Ọlọ́run sọ pé ṣé ǹjẹ́ máa lè ṣe ohunkóhun láì sọ fún Abrahamu ọ̀rẹ́ mi bí ẹ rí i pé Abrahamu torí pé ó fọkàn ẹ̀ sílẹ̀ fún Ọlọ́run ó jẹ́ àǹfààní fún láti lè ó jẹ́ àǹfààní fún Abrahamu bẹ́ẹ̀ náà ni àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú ọ̀rọ̀ Ọlọ́run nínú Bíbélì àti pàápàá fún àwa tó jẹ́ Kìrìsìtẹ́nì lónìí àwa tó jẹ́ tó jẹ́ onígbàgbọ́ tá a gba Kristi gẹ́gẹ́ bí olúwa tó lùgbàlà wa àǹfààní tá a ní òun ni wípé a ní ẹ̀mí mọ́ ní ọkàn àyà wa ẹni tó jẹ́ pé ó jẹ́ ìdìdí tó jẹ́ ìdìdí ayé wa ó jẹ́ ìdìdí Kristi wípé òun ló ni wá pé a ti rà wá ní iye kan pẹ̀lú ẹ̀jẹ̀ rẹ̀ ó jẹ́ àǹfààní fún gbogbo ìran ènìyàn tí ó bá fi ọkàn wọn sílẹ̀ fún Ọlọ́run ìwọ tí ò gbọ́ mi ó ṣe pàtàkì fún ìwọ náà láti ya ọkàn rẹ sí mímọ́ fún Ọlọ́run torí pé kì í ṣe tiẹ̀ ìwọ kọ́ ló ní ara ẹ̀ ọlọ́run ló ní ọ́ ọlọ́run ló ní mí a ń láti fi ọkàn wa sílẹ̀ a ń láti fi àyà wa sílẹ̀ a ń láti fi ayé wa sílẹ̀ fún ká gbà á láàyè bó ti ṣe ń kanlẹ̀kùn bó ṣe ń kanlẹ̀kùn torí pé ó fẹ́ ní ọ́ jésù kristi fẹ́ ní ọ́ òun ni ẹlẹ́dàá rẹ òun ni olúwa rẹ ó fẹ́ ní ọ́ àkókò tó dẹ̀ fẹ́ ní ọ́ òun náà ni torí pé tó o bá jọ̀wọ́ ẹ̀ lónìí ọ̀la ó lè pẹ́ jù mo fẹ́ fi bó ṣe ń fi kristi náà lọ̀ ọ́ lónìí mo fẹ́ kó o jọ̀wọ́ ọkàn rẹ fún torí pé ó pè ọ́ ní ọmọ wípé ọmọ fi ọkàn rẹ fún mi ọlọ́run ń wò ọ́ gẹ́gẹ́ bí ọmọ kò rí ẹ gẹ́gẹ́ bí ẹrú ṣùgbọ́n tó bá lè fi ọkàn rẹ sílẹ̀ fún ní wákàtí yìí ẹ rí i pé á wọlé tọ̀ á wọlé tọ̀ ẹ wá á ní ayé rẹ á máa gbénu ọkàn rẹ á máa darí ayé rẹ tó bá fẹ́ ṣe bẹ́ẹ̀ àyè wà fún ọ láti tẹ̀lé láti sọ̀rọ̀ pẹ̀lú mi wípé Jésù Kristi lónìí yìí mo fi ọkàn mi sílẹ̀ fún ọ wọnú ọkàn mi di olúwa àti olùgbàlà mi nítorí pé mo gbàgbọ́ wípé ẹ̀yin ló kú lórí igi àgbélébó tí ẹ sì ta ẹ̀jẹ̀ yín sílẹ̀ fún ìràpadà ẹ̀ṣẹ̀ mi lónìí yìí ẹ máa bọ̀ ní ọkàn àyà mi kẹ́ di olúwa àti olùgbàlà mi mo dúpẹ́ torí pé ti kọ orúkọ mi sínú ìwé ìyè torí pé sọ wípé ẹnikẹ́ni tó bá gbà yín gbọ́ ẹni bí ó tilẹ̀ kú ẹni yóò yè mo mọ̀ wípé tí yín ni mò ń ṣe nípasẹ̀ Jésù Kristi olúwa wa tó bá ti sọ̀rọ̀ yìí tó bá ti gbàdúrà yìí pẹ̀lú mi mo fẹ́ kó mo fẹ́ kí ẹ káàbọ̀ sínú ẹbí ọlọ́run mo sì fẹ́ rọ̀ ẹ́ wípé darapọ̀ mọ́ ìjọ tó bá wà lágbègbè ẹ̀ bí wọ́n ti ń gbàdúrà tí wọ́n ti ń ka ọ̀rọ̀ ọlọ́run tó bá lè ṣe bẹ́ẹ̀ wà á rí i pé o lè lọ àgùntàn tó wà níbẹ̀ á máa tó ẹni náà tó máa fi máa dàgbà nínú Kristi Jésù á máa kọ́ ẹ ní ọ̀rọ̀ ọlọ́run á sì máa gbàdúrà pẹ̀lú ẹ nípasẹ̀ eléyìí ló máa dàgbà wà á sí ìwọ náà pẹ̀lú wà á dẹ̀ máa sọ fún ẹlòmíràn nípa ìrírí ẹ pẹ̀lú Kristi Jésù nípa ìrírí ìgbàlà ọkàn rẹ so mo fẹ́ ká parí ọ̀rọ̀ náà nígbà táwọn máa gbàdúrà wípé bàbá tí bàbá ní pé ní orúkọ jésù kristi ọlọ́run pàtàgbára àwọn tó fẹ́ wọn jẹ́wọ́ yìí tó fọkàn wọn gbàgbọ́ yìí olúwa dì wọ́n mú oore ọ̀fẹ́ láti sìn yín láti tẹ̀lé yín tẹ́kọ̀ tó fún wọn àdúpẹ́tẹ́dúpẹ́ ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ jésù kristi olúwa wa àmín tí o bá ń fẹ́ o bá ń fẹ́ ìbéèrè o bá ń fẹ́ béèrè ìbéèrè àbí o bá ń fẹ́ ẹ̀bẹ̀ àdúrà o lè pè mí sórí aago plus two three four eight one zero five seven seven eight nine five four ní ọjọ́ mẹ́jọ a tún jésù ní olúwa ó dàbọ̀.